ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí ni ìjọba náà ń bọ̀ ìjọba náà ń bọ̀ a ó kà láti inú ìwé ìfihàn orí ìkejì ẹsẹ̀ ìkẹrìndínlógún dé ìkẹtàdínlógún tó sọ wípé ẹni tí ó bá sì ṣẹ́gun àti ẹni tí ó bá pa àṣẹ mi mọ́ títí dé òpin èmi ò fún lé àṣẹ lórí àwọn orílẹ̀-èdè òun ó sì máa fi ọ̀pá irin ṣe àkóso wọn bí a ti fọ́ ohun èlò amọ̀kòkò lẹ́yà ò fọ̀hàn tútú bí èmi pẹ̀lú ti gbà láti ọ̀dọ̀ bàbá mi. Nígbà tí Kristi bá padà dé lẹ́ẹ̀kejì, yóò wá pẹ̀lú agbára tí ó ga àti ògo. Yóò sì wà ní ìṣọ̀kan pẹ̀lú àwọn ènìyàn mìíràn rẹ̀, àwọn ẹni tí ó ṣẹ́gun. Yóò wá láti gba ìjọba ayé yìí gẹ́gẹ́ bí ìwé Dáníẹ́lì oríkejì ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n àti ìwé ìfihàn orí kọkànlá ẹsẹ̀ kẹẹ̀dógún ti sọ. So àti nítorí wípé àwọn aláṣẹ ayé yìí wọn ò ní fínúfíndọ̀ fi ìjọba sílẹ̀ fún yóò fi ipá gbà á. àwa ẹni tí ó jẹ́ ènìyàn mímọ́ rẹ̀ yóò wà pẹ̀lú Kristi nínú ara wa eléyìí tí a ṣe lógo ara tí ó dàbí ti Kristi tìkára rẹ̀ a ó sì jọba pẹ̀lú rẹ̀ lórí ilé ayé yìí fún ẹgbẹ̀rún ọdún ìlú tí ìwọ ń gbé ní ìsinsìnyí ó ṣeé ṣe kí ó sì máa jẹ́ orúkọ tí ó ń jẹ́ nígbà tí àwọn ohun yìí bá ṣẹlẹ̀ àwọn ẹni ayé yìí wọn kò ní lè borí wa nítorí wípé a ó ní ara tí a ti ṣe lógo eléyìí tí ẹnikẹ́ni ò lè ṣe ní ìdìbàjẹ́ a ó ní ọgbọ́n àti agbára tí ó sì ga ju tiwọn lọ àwọn aláṣẹ ayé yìí wọ́n ṣubú ní iwájú wa wọ́n sì ní láti ṣe àwọn ohun tí a bá pa láṣẹ fún wọn láti ṣe bí bẹ́ẹ̀ kọ́ wọn ò di ẹni tí a fọ́ túrútú o lè ka ìwé sáàmù orí ìkejì nígbà tí ìjọba ọlọ́run bá dé sí ayé yìí ẹni tí ó ní ọrọ̀ jù ní ayé yìí kò ní tó ẹni tí ó kéré jù nínú ìjọba wa. ìjọba wa yóò ní ọrọ̀ àti ọlá tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ wípé wúrà ni àwọn òpópónà wa yóò jẹ́ àti gbogbo ènìyàn àti àwọn áńgẹ́lì yóò wà lábẹ́ ìjọba wa gẹ́gẹ́ bí ìwé kọ́rìntì kẹ́ni orí ìkẹfà ṣèkejì àti ìkẹta ti sọ máa lọ sínú ayé lónìí kí o máa rántí wípé ìjọba náà ń bọ̀ a ní ẹ̀rí láti fi hàn wípé àwọn ìlérí ọlọ́run yìí yóò ṣẹ ẹ̀mí mímọ́ nínú wa ó ń fún wa ní àkọ́so àwọn agbára tí ó ń bọ̀ ó sì ń fi dáni lójú wípé àwọn nǹkan wọ̀nyí yóò ṣẹlẹ̀ ǹjẹ́ ìwọ ò tíì di àtúnbí ò tíì di ara ìjọba ọlọ́run yìí lónìí o ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti ṣe bẹ́ẹ̀ nípa fífi ayé rẹ fún Jésù tí o bá fẹ́ fi ayé rẹ fún Jésù níbikíbi tí o bá wà pẹ̀lú ọkàn tó ṣípayá sí Ọlọ́run wí àwọn ohun wọ̀nyí tẹ̀lé mi pé Jésù Olúwa mo dúpẹ́ fún ikú rẹ lórí igi àgbélébò mo tọ̀ ọ́ wá lónìí gba ọkàn mi là gba ayé mi kí o sì sọ di títì rẹ jẹ́ kí n máa gbé nínú ìfẹ́ rẹ dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì wẹ̀ mí pẹ̀lú ẹ̀jẹ̀ Kristi fi ẹ̀ṣẹ̀ mi múlẹ̀ nínú rẹ̀ kọ orúkọ mi sínú ìwé ìyè kí o sì jẹ́ kí n máa dàgbà sí ní ọ̀nà rẹ̀ àmín tí o bá gbàdúrà yìí pẹ̀lú mi mo kí ọ káàbọ̀ sínú ìjọba Ọlọ́run a rọ̀ ọ́ pé kí o wá ìjọ Ọlọ́run eléyìí tí ó gbàgbọ́ nínú Bíbélì ní tòótọ́ ní agbègbè rẹ̀ kí o sì darapọ̀ mọ́ wọn o lè bá olùṣọ́ àgùntàn wọn sọ̀rọ̀ kí o sì jẹ́ kí ó yé wọn pé o ṣẹ̀ṣẹ̀ fi ayé rẹ fún Jésù ni kí wọn kí ó bá lè ràn ọ́ lọ́wọ́ láti máa dàgbà nínú ìgbé ayé ẹ̀mí rẹ o lè kàn sí wa nílé iṣẹ́ ìránṣẹ́ yìí nípa lílo àwọn ẹ̀rọ abánisọ̀rọ̀ eléyìí tó wà lópin ẹ̀kọ́ yìí àyọkà wa láti inú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun kíá láàrin ọdún kan eléyìí túmọ̀ sí pé bí a ti ń ṣe ẹ̀dá yorùbá yìí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí tẹ bá bẹ̀rẹ̀ sí ní fọkàn bá wa lọ láti tẹ bá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wa láti òní yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí ó kà láti inú ìwé pétérù kejì orí ìkíní títí dé orí ìkẹta pétérù kejì orí ìkíní dé orí ìkẹta. ìwé kejì láti ọ̀dọ̀ pétérù pétérù kejì orí kìíní. èmi símónì pétérù ìránṣẹ́ àti àpọ́sítélì jésù kristi ni mò ń kọ ìwé yìí sí àwọn tí wọ́n ní irú àǹfààní tí a ní láti gbàgbọ́ bíi tiwa nípa òdodo ọlọ́run wa àti ti olùgbàlà wa jésù kristi kí oore ọ̀fẹ́ àti àlàáfíà pọ̀ sí fún yín nípa mímọ̀ ọlọ́run àti jésù olúwa wa. wa nípa agbára ọlọ́run tí kìí ṣe ti ènìyàn ó ti fún wa ní ohun gbogbo tí ó jẹ́ kí a gbèrú ìgbé ayé tí ó dára àti ti ìwà bí ọlọ́run nípa mímọ̀ ẹni tí ó fi ògo àti ọlá rẹ̀ pè wá nípasẹ̀ èyí ni a ti gba àwọn ìlérí iyebíye tí ó tóbi jùlọ tí ó fi jẹ́ pé ẹ ti di alábàápín nínú ìwà ọlọ́run ẹ sì ti sá fún ìbàjẹ́ tí ìfẹ́kúfẹ́ ti mú wọ inú ayé nítorí èyí kí ẹ ní ìtara láti fi ìwà ọmọlúàbí kún ìgbàgbọ́ yín kí ẹ sì fi ìmọ̀ kún ìwà ọmọlúàbí ẹ fi ìkóra ẹni ní ìjánu kún ìmọ̀ kí ẹ fi ìgboyà kún ìkóra ẹni ní ìjánu kí ẹ sì fi ìfọkànsìn kún ìgboyà ẹ fi ìṣoore fún àwọn onígbàgbọ́ kún ìfọkànsìn kí ẹ sì fi ìfẹ́ kún ìṣoore fún àwọn onígbàgbọ́ nítorí tí ẹ bá ní àwọn nǹkan wọ̀nyí tí wọ́n ń dàgbà nínú yín ìgbé ayé yín kò ní jẹ́ lásán tàbí kí ó jẹ́ aláìléso nínú mímọ̀ Jésù Kristi afọ́jú ni ẹni tí kò bá ní àwọn nǹkan wọ̀nyí olúwa rẹ̀ kò ríran jìnnà kò sì lè ronú ẹ̀yìn ọ̀la irú ẹni bẹ́ẹ̀ ti gbàgbé ìwẹ̀mọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ àtijọ́ ẹ̀yin ará ìdí rẹ̀ nìyí tí ẹ fi gbọ́dọ̀ túbọ̀ ní ìtara láti fi pípè tí a pè yín àti yíyàn tí a yàn yín hàn tí ẹ bá ń ṣe àwọn nǹkan wọ̀nyí ẹ kò ní kùnà bẹ́ẹ̀ ni ẹ ó ti ṣe ní ẹ̀tọ́ láti rìn gaara wọ ìjọba ayérayé tí olúwa wa àti olùgbàlà Jésù Kristi nítorí náà ni mo ṣe pinnu pé n ó máa rán yín létí gbogbo nǹkan wọ̀nyí bí ó tilẹ̀ jẹ́ pé ẹ ti mọ̀ wọ́n ẹ sì ti fi ẹsẹ̀ múlẹ̀ nínú òtítọ́ tí ẹ ti mọ̀ nítorí mo kà á sí ẹ̀tọ́ mi níwọ̀n àgbà tí mo wà nínú àgọ́ ara yìí láti jí yín nínú oorun nípa rírán yín létí nítorí mo mọ̀ pé láìpẹ́ n ó bọ́ àgọ́ ara mi sílẹ̀ gẹ́gẹ́ bí olúwa wa jésù kristi ti fi hàn mí ṣùgbọ́n mo ń làkàkà pé nígbà tí mo bá lọ tán kí ẹ ní ohun tí ẹ ó fi máa ṣe ìrántí nǹkan wọ̀nyí nígbà gbogbo kì í ṣe ìtàn àròsọ ni a gbójúlé nígbà tí a sọ fún yín nípa agbára àti wíwá olúwa wa jésù kristi ṣùgbọ́n ẹlẹ́rìí ọlá ńlá rẹ̀ ni a jẹ́ nítorí a rí i nígbà tí ó gba ọlá àti ògo lọ́dọ̀ ọlọ́run bàbá nígbà tí ó gbọ́ ohùn láti ọ̀dọ̀ ẹni tí ọlá àti ògo yẹ fún tí ó wí pé ìwọ ni àyànfẹ́ ọmọ mi inú mi dùn sí ọ àwa fúnra wa gbọ́ ohun yìí nígbà tí ó wá láti ọ̀run nítorí a wà pẹ̀lú rẹ̀ lórí òkè mímọ́ nígbà náà a tún rí ẹ̀rí tí ó dájú nínú àsọtẹ́lẹ̀ àwọn wòlíì pé kí ẹ ṣe àkíyèsí ọ̀rọ̀ yìí nítorí ó dàbí fìtílà tí ń tàn nínú òkùnkùn títí ilẹ̀ yóò fi mọ́ títí ìràwọ̀ òwúrọ̀ yóò fi tan ìmọ́lẹ̀ rẹ̀ sínú ọkàn yín ṣùgbọ́n kí ẹ kọ́kọ́ mọ èyí pé kò sí àsọtẹ́lẹ̀ kan nínú ìwé mímọ́ tí ẹnìkan lè dá túmọ̀ nítorí kì í ṣe nípasẹ̀ ìfẹ́ ẹnikẹ́ni ni àsọtẹ́lẹ̀ kan fi wá nípa ẹ̀mí mímọ́ ni àwọn ènìyàn fi ń sọ ọ̀rọ̀ tí ó ti ọ̀dọ̀ Olúwa wá. Pétérù kejì orí kejì ṣùgbọ́n bí àwọn wòlíì èké ti dìde láàrin àwọn ènìyàn Ísírẹ́lì bẹ́ẹ̀ ni àwọn olùkọ́ni èké yóò wà láàrin yín wọn ó fi ọgbọ́n ẹ̀wẹ́ mú ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ wọ àárín yín wọn ó sẹ́ olúwa wọn tí ó rà wọ́n padà nípa ṣíṣe bẹ́ẹ̀ wọn ó mú ìparun wá sórí ara wọn kíákíá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó bá wọn kẹ́gbẹ́ nínú ìfẹ́kúfẹ́ wọn nítorí ìṣe wọn àwọn ènìyàn yóò máa gan ọ̀nà òtítọ́ wọn ó fi ọ̀rọ̀ dídùn tàn yín nítorí ojú kòkòrò kí wọ́n lè fi yín ṣe èrè jẹ ìdájọ́ tí ó wà lórí wọn láti ìgbà àtijọ́ kò parẹ́ bẹ́ẹ̀ ni ìparun tí ń bọ̀ wá bá wọn kò sùn nítorí Ọlọ́run kò dáríji àwọn áńgẹ́lì tí ó ṣẹ̀ ẹ́ ṣùgbọ́n ó jù wọ́n sínú ọ̀gbun tí ó ṣókùnkùn biribiri ní ọ̀run àpáàdì títí di ọjọ́ ìdájọ́. E bẹ́ẹ̀ ni ọlọ́run kò dáríjì àwọn ará àtijọ́ nígbà tí ó fi ìkún omi pa ayé run pẹ̀lú àwọn tí wọn kò bẹ̀rù rẹ̀ àfi noa ọ̀kan nínú àwọn mẹ́jọ tí ń wàásù òdodo ni ó gbàlà bẹ́ẹ̀ tún ni ìlú sódómù àti gòmórà tí ó dá lẹ́bi tí ó sì dáná sun èyí jẹ́ àpẹẹrẹ ohun tí bọ̀ wá ṣẹlẹ̀ sí àwọn tí kò bẹ̀rù ọlọ́run ṣùgbọ́n ó yọ lọ́ọ̀tì tí ó jẹ́ olódodo ènìyàn tí ọkàn rẹ̀ bàjẹ́ nítorí ìwàkiwà wọn tí ń ṣe ìfẹ́kùfẹ́ ara wọn nítorí ohun tí ojú rẹ̀ ń rí àti ohun tí etí rẹ̀ ń gbọ́ ń ba ọkàn ọkùnrin olódodo yìí jẹ́ lójoojúmọ́ bí ó ti ń gbé àárín àwọn ènìyàn burúkú yìí olúwa mọ ọ̀nà láti yọ àwọn olùfọkànsìn kúrò nínú ìdánwò ṣùgbọ́n ó pa àwọn aláìṣòdodo mọ́ de ìyà ọjọ́ ìdájọ́ pàápàá jùlọ yóò jẹ àwọn tí wọ́n ń tẹ́ ìfẹ́kúfẹ̀ẹ́ ara wọn lọ́rùn níyà wọ́n ń fojú tẹ́ńbẹ́lú àwọn aláṣẹ ògbójú ni wọ́n àti onígbéraga wọn kò bẹ̀rù láti sọ ìsọkúsọ sí àwọn ogun ọ̀run nígbà tí ó jẹ́ pé àwọn áńgẹ́lì tí wọ́n ní agbára àti ipá ju ènìyàn lọ kò jẹ́ sọ ìsọkúsọ. So sí wọn nígbà tí wọ́n bá mú wọn lọ fún ìdájọ́ Ọlọ́run wọ́n dàbí ẹranko tí kò lè ronú tí a bí gẹ́gẹ́ bí ẹ̀dá tí a mú tí a pa wọ́n á máa sọ̀rọ̀ ẹ̀gàn sí ohun tí kò yé wọn ìparun yóò bá wọn nínú ọ̀nà ìparun wọn. ibi ni wọn yóò jèrè lórí ibi tí wọ́n ń ṣe. wọ́n kà á ti máa ṣe àríyá ní ọ̀sán gangan sí ìgbádùn àbùkù àti ẹ̀gàn ni wọ́n láàrin yín ẹ̀tàn ní àríyá tí wọ́n ń ṣe nígbà tí ẹ bá jọ jókòó láti jẹun ojú wọn kún fún àgbèrè kì í sinmi fún ẹ̀ṣẹ̀ wọn a máa tan àwọn tí kò lágbára gbogbo ohun tí ó wà lórí ẹ̀mí wọn ni pé kí wọ́n sáré owó lọ́nàkọnà ọmọ ìgún ni wọ́n wọ́n fi ọ̀nà títọ́ sílẹ̀ wọ́n ń ṣe ráhùnráhùn kiri wọ́n tẹ̀lé ọ̀nà bálámù ọmọ bẹ́ẹ̀rì tí ó fẹ́ràn èrè àṣòdodo ṣùgbọ́n tí ó rí ìbáwí fún ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹranko tí kò lè fọ̀ ń sọ̀rọ̀ bí ènìyàn ó dí wòlíì náà lọ́wọ́ nínú ìwà aṣiwèrè rẹ̀ wọ́n dàbí ìsun omi tí ó ti gbẹ àti ìkúùkù tí afẹ́fẹ́ ń fẹ́ kiri ọlọ́run ti pèsè ọgbọ́n tí ó ṣókùnkùn biribiri fún wọn ọ̀rọ̀ kàǹkàǹkàǹkà lásán tí kò ní ìtumọ̀ ní ti ẹnu wọn jáde nípa ìwà ìfẹ́kúfẹ̀ẹ́ ara àti ìwà ìbàjẹ́ wọn wọ́n ń tan àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń kúrò láàrin ìwà ìtànjẹ tí ẹgbẹ́ wọn àtijọ́ jẹ wọ́n ṣèlérí òmìnira fún àwọn ènìyàn bẹ́ẹ̀ sì ni ẹrú ohun ìbàjẹ́ wọn ni àwọn fúnra wọn jẹ́ nítorí tí ohunkóhun bá ti borí ènìyàn olúwa rẹ̀ di ẹrú nǹkan náà nítorí bí wọ́n bá ti bọ́ lọ́wọ́ ìbàjẹ́ ayé nípa mímọ̀ olúwa àti olùgbàlà wa jésù kristi tí wọ́n tún wá padà sí ìwà àtijọ́ tí ìwà yìí bá tún borí wọn ìgbẹ̀yìn wọn á wá burú ju ipò tí wọ́n wà lákọ̀ọ́kọ́ lọ nítorí ó sàn fún wọn kí wọ́n má mọ̀ ọ̀nà òdodo ju pé kí wọ́n wá mọ̀ ọ́n tán kí wọ́n wá yí padà kúrò nínú òfin mímọ́ tí a ti fi kọ́ wọn. àwọn ni òtítọ́ òwe yìí ṣe mọ́ lára pé. ajá tún padà lọ kó èébì rẹ̀ jẹ. àti òwe kan tí wọ́n máa ń pa pé. ẹlẹ́dẹ̀ tí wọ́n fọ̀nù yóò tún padà lọ yíra nínú ẹrọ̀fọ̀. pétérù kejì orí kẹta ẹ̀yin àyànfẹ́ mi èyí ni ìwé kejì tí mo kọ sí yín nínú ìwé méjèèjì mo ń jí yín pẹ́pẹ́ láti rán yín létí àwọn ohun tí ẹ mọ̀ kí ẹ lè fi ọkàn tòótọ́ rò wọ́n jinlẹ̀ ẹ rántí àwọn ọ̀rọ̀ tí àwọn wòlíì ti sọ àti òfin olúwa wa àti olùgbàlà tí ẹ gbà lọ́wọ́ àpòstélì yín ní àkọ́kọ́ kí ẹ mọ̀ yìí pé ní ọjọ́ ìkẹyìn àwọn tí wọn ó máa fi ẹ̀sìn ṣe ẹlẹ́yà yóò wá tí wọn ó máa ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ ara wọn wọn ó máa sọ pé kí ni ó ṣẹlẹ̀ sí ìlérí pé Jésù tún padà bọ̀ nítorí láti ìgbà tí àwọn bàbá wa nínú ìgbàgbọ́ ti lọ tán bákan náà ni gbogbo nǹkan ń rí láti ìṣẹ̀dálẹ̀ ayé nítorí wọ́n fi ojú fo èyí dá pé láti ìgbà àtijọ́ ni àwọn ọ̀run ti wà àti pé láti inú omi ni ilẹ̀ ti jáde nípa àṣẹ Ọlọ́run omi kan náà ni Ọlọ́run fi pa ayé tí ó ti wà rírun ṣùgbọ́n àṣẹ kan náà ni Ọlọ́run fi pa àwọn ọ̀run àti ayé ti àkókò yìí mọ́ kí ó lè dáná sun ó ń fi wọ́n pamọ́ títí di ọjọ́ ìdájọ́ nígbà tí a ó pa àwọn ènìyàn tí kò bẹ̀rù ọlọ́run run ẹ̀yin ará ẹ má fi ojú fo èyí dá pé níwájú olúwa ọjọ́ kan dàbí ẹgbẹ̀rún ọdún ẹgbẹ̀rún ọdún sì dàbí ọjọ́ kan olúwa kò jáfara nípa ìlérí rẹ̀ gẹ́gẹ́ bí àwọn kan ti rò ṣùgbọ́n ó mú sùúrù fún yín ni kò fẹ́ kí ẹnikẹ́ni ṣègbé ṣùgbọ́n ó fi ààyè sílẹ̀ si kí gbogbo ènìyàn lè ronúpìwàdà ṣùgbọ́n bí olè ní ọjọ́ olúwa yóò dé ní ọjọ́ náà àwọn ọ̀run yóò parẹ́ pẹ̀lú ariwo ńlá bí ìgbà tí iná ńlá bá ń jó ìgbẹ́ àwọn ẹ̀dá ojú ọ̀run yóò fò wọn ó sì jóná ayé àti gbogbo nǹkan inú rẹ̀ yóò wá wà ní ìhòòhò nígbà tí ìparun ń bọ̀ wá bá gbogbo nǹkan báyìí ìgbé ayé wo ni ó yẹ kí ẹ máa gbé ẹ ní láti jẹ́ ènìyàn ọ̀tọ̀ àti olùfọkànsìn kí ẹ máa retí ọjọ́ Ọlọ́run kí ẹ máa ṣe akitiyan pé kí ó tètè dé ní ọjọ́ náà àwọn ọ̀run yóò parun gbogbo ẹ̀dá ojú ọ̀run yóò yọ̀ nínú iná gẹ́gẹ́ bí ìlérí rẹ̀ à ń dúró de àwọn ọ̀run titun àti ayé titun níbi tí òdodo yóò máa wà nítorí náà ẹ̀yin àyànfẹ́ mi nígbà tí ẹ̀ ń retí nǹkan wọ̀nyí ẹ máa ní ìtara láti wà láì lábùkù àti láì lábàwọ́n kẹ wà ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run ẹ fi sọ́kàn pé ìdí tí Olúwa wa fi mú sùúrù ni pé kí a lè ní ìgbàlà bí Pọ́ọ̀lù arákùnrin wa àyànfẹ́ ti kọ̀wé sí yín gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ tí Ọlọ́run fi fún un nínú gbogbo àwọn ìwé rẹ̀ nǹkan kan náà ni ó ń sọ nípa ọ̀rọ̀ wọ̀nyí nínú àwọn ìwé wọ̀nyí àwọn ọ̀rọ̀ mìíràn le àwọn òpè àti àwọn tí kò fẹsẹ̀ múlẹ̀ a máa yí ìtumọ̀ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ padà sí ìparun ara wọn bí wọ́n ti ń yí àwọn ọ̀rọ̀ ìwé mímọ́ yòókù nítorí náà ẹ̀yin àyànfẹ́ mi a ti kìlọ̀ fún yín tẹ́lẹ̀ ẹ ṣọ́ra. E kí àwọn ènìyàn burúkú wọ̀nyí má bàa tàn yín sínú ìṣìnà wọn kí ẹ má bàa ṣubú lórí ìpìlẹ̀ tí ẹ dúró sí ṣùgbọ́n ẹ máa dàgbà nínú oore ọ̀fẹ́ àti ìmọ̀ Olúwa àti olùgbàlà Jésù Kristi tirẹ̀ ni ògo nísinsìnyí àti títí láéláé àmín. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional agbanyin ní òyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí 0244